وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti dá ọpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún ìkẹ́ àti ìjẹ̀ fún aṣíwájú wa ọ̀gá wa nẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam atọrọ àlékún ìyọ́nú ọlọ́run ọba fún àwọn sàábí ànábì sallallahu alayhi wa sallam àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run bá kọ́mọ bá wa náà àti gbogbo mùmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba bó ti kọ́ àti bí ó ti yẹ kíra mẹ́tìnù risalati lil imam ibn abi zayd al-qirawani rahimahullah ọ̀nà ni àǹkà a sì wà ní apá kìíní tírà náà tó ń sọ nípa àkéédàtú almuslim báwo ló ṣe yẹ kí mùmíní ó máa ronú kí ni a lè sọ nísì ni a lè sọ àti sọ nípa ètò ń pè ní ilahiyat ni pé àwọn abala tó rò pọ̀ mọ́ ọlọ́run àwọn orúkọ ọlọ́run ìròyìn rẹ̀ àwọn iṣẹ́ tí ọlọ́run ọba dá kí ni ó yẹ ká ṣe aṣọ léyìn àbára àti sọ nípa alìmánu bilqadar ìnígbàgbọ́ sí àkọọ́lẹ̀ àti kádàrá èyí tí a kà ní àárọ̀ yìí òun náà ni ìpele kẹta àbí kẹrin lábẹ́ àjọkà mùsùlùmí wọn náà ní tí wọ́n ń pè ní anobuwaati anobuwaati ni pé kí ni ìgbàgbọ́ wa kí ló yẹ ká nígbàgbọ́ sí àwọn ànábì ọlọ́run àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba rán níṣẹ́ kí sì ni wọ́n wá ṣe. qala rahimahullah thumma. ختم الرسالة والنذارة والنبوة بمحمد صلى الله عليه وسلم ni ọlọ́run ọba ó wá parí àrísálà iṣẹ́ ríran ká fi iṣẹ́ rán ni ọlọ́run ọba fi iṣẹ́ rán wa nẹ́bí ọlọ́run ọba tó pọ̀ ọlọ́run ọba parí àrísálà yìí ni pé ìmá jẹ́ rọ̀súùlù títa ní àrọ̀sóòlù wọ́n pọ̀ ọlọ́run bá parí rẹ̀ bákan náà ànàzárọ̀ àti ìmáa ṣe ìkìlọ̀ nǹkan táwọn òjíṣẹ́ ọlọ́run bá táwọn bá ṣe nù ká máa ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tọ́lọ́run bá rán wọn sí wọ̀nùbú wọ́tà àti ìjẹ́ ànábì àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ọba ó ṣe wọ́n láti wá máa kìlọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run wa ni Imam Ibn Abi Zayd kìrọ̀ wá ní ní pé ọlọ́run bá parí gbogbo wọn bí Muhammadin sallallahu alaihi wasallam òun náà ni a fi máa ń kí ànábì wípé sallallahu alaihi wasallam wípé akẹ́yìndé ó gbẹ̀gbọ́n kátàmà nàbí yìí òun ọlọ́run bá fi ròyìn onípa ní fi ròyìn sallallahu alaihi wasallam nbẹnu àwọn tọ́lọ́wọ́ bá ránṣẹ́ sọ pé ní nàbíyù nìkan ni wọ́n ọlọ́wọ́ bá ṣe wọ́n lànàbì bọ̀tí wọ́n kì í ṣe rọ̀ṣúlù Adam aleyhi sọláàtù wasalam gbogbo ọba tí wọ́n ń pè náà nù ànàbì Adama ànàbì Adama ẹnìkan ò ní pe rọ̀ṣúlù lọ́yì Adama àbá máa ń pè ní rọ̀ṣúlù nàbíyù lọ́ Adam òun náà nù. wọn á pọ̀ bẹ́ẹ̀ láwọn ànábì ọlọ́run àwọn àkọ́wọ́n mẹ́fẹ́ pé ní méjèèjì ọlọ́run bá fún wọn nàbíyullah ni wọ́n ànábì ni wọ́n bákan náà rasulullah ni wọ́n ọlọ́run ọba rán wọn sí àwọn kan àwọn yìí náà àwọn náà tún ní ìpele ìpele ìpele wọ́n ní categories àwọn kan bẹ ní ìpele títí wọn ọlọ́run bá ràn wọn ó sì ọlọ́run bá tí wọ́n lànà bí ó sì ràn wọn níṣẹ́ àwọn kan wọ́n ń bẹ tí kò wá ní ká tí wọ́n ń pè wọ́n ní ulú al-azmi nínú rusuli ulú al-azmi nínú rusuli àwọn ọ̀gá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba katuba lédè yorùbá àwọn ọ̀gá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àwọn márùn-ún ni wọ́n. àwọn márùn gbogbo àwọn márààrún ìbọ̀rọ̀níyà ni wọ́n wọ́n yìí ṣe lárúbáwá pé àwọn táwa láti area Palestine ní ní Hebrew Hebrew ibẹ̀ ní Christianity gbogbo dáńpẹ̀ ní rìsálà nùbúwà àti nàìjíríà yẹn ń ṣẹ́ kan náà ilẹ̀ Lárúbáwá àti ilẹ̀ ìbọ̀rọ̀ ni àwọn méjèèjì náà sì ní èdè kan náà ni ó kàn dàbí ìgbà sọ pé ní èèyàn ń sọ ẹnìkan ń sọ Yorùbá ẹnìkan ń sọ ẹnìkan ń sọ ṣé ìgbómìnà àbí a rí pé ìgbómìnà yóò gbọ́ Yorùbá Yorùbá náà ó gbọ́ ìgbómìnà tó fẹ́ jìnnà níbi ṣùgbọ́n táwọn sọ yìí àti Yorùbá àti Ẹ̀gùn àti ẹ̀rìpé ní àdúgbò kan náà ti wá bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nìtì náà fàmọ́ra àrùn yìí anabi nuh alayhi salatu wa salam anabi Ibrahim alayhi salatu wa salam ọdún méjì anabi Musa alayhi salatu wa salam àti anabi Isa rasulullah musa wa isa àwọn musa àti isa àwọn kan lọ́lọ́run náà méjèèjì sí wọn ni bani israel wọn ni bani israel fún láwọn àfihàn tó mọ̀ sọ wípé ní old testament àti new testament torí pé nǹkan tí musa wá ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀yìnsá di ó kọ̀m̀plìtì rẹ̀ sọ̀rọ̀ gbogbo àwọn tó kù náà kọ̀m̀plìtì ara wọn ni ọ̀tá méjèèjì ìran kan náà ni ọlọ́run bá ara wọn sí. ẹlẹ́ẹ̀kaàrún lẹ́yìn inú ibrahim musa àti isa onye ni ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn márààrún yìí àwọn ni kòránì júwe fún wa wípé ní àwọn lọ̀gá àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ìyàtọ̀ tó wá ń bẹ láàrin àwọn márààrún náà láàrin àwọn mẹ́rin tá kọ́kọ́ dákọ̀ àtòǹṣẹ́ ọlọ́run sallallahu wa nǹkan lọ pé ní ọlọ́run rẹ́ nìkan sí ara táǹkẹ̀ wọ́n rẹ́ nìkan sí ara nàám ìlẹ̀dú wọ́n rẹ́ nìkan sí bùbù pàtó ní oúnjẹ ọlọ́run wa di ọlọ́run arin náà ní sọ̀rọ̀ nǹkan tí gbogbo ayé káfàtà sallallahu alaihi wasallam àti dúdú àti funfun àti ènìyàn àtàlìjẹ̀nú. No àtẹnìyàn àtàlùjànú lẹ́gbẹ̀rẹ́ wípé ní ọlọ́run ọba sọ láwọn oríṣiríṣi àyè náà lùkùránì wípé oríṣi àkùránì sọ máa wípé ní ọlọ́run ọ̀ṣọ́ náà sọ wípé ní kul inni òhìyà ilayya anna istama'a nafarun minal jinni ila al-Qur'ani àwọn àlùjànú gan wọ́n ń lísìn sí àlùkùránì àwọn àlùjànú wọ́n ó jòkó bàtẹ̀ ìtàn náà wàá kọ́ ẹ̀kọ́ lọ́dà ní ìfọ̀lọ́ àyẹ̀wò sálàmù láyé rẹ̀ odidi sóra kan aláwọ̀ fi pè ní sóra tu aljinn nínú alukur'an tọ́láwọ̀ fi sọ kíni kíkó ni wọ́n ṣe ń ṣe tí ọlọ́run ọba ń rán oúnṣẹ́ ọlọ́run ọba sọ̀rọ̀ àǹfààní sí àlìjànú àti sí àwọn ọmọ èdè ènìyàn tó bá a fẹ́ ní mùmìnì nú ọmọ èdè ènìyàn náà ni mùmìnì wà náà àlìjànú náà àwọn náà sọ wàá ná mi ná sọ́ọ̀lì hóun náà òmìnira dúnà dálíkà كنا طرائق ikọ́ pé dàdà bí sí ń bẹ àwọn àlùjànnú sọfà nílò ẹ pé sallallahu alaihi wasallam ń bẹ nù wa náà ẹni eré ń bẹ nù wa àwọn èèyàn bó sì pọ̀ kẹrin tó bá àwọn ṣe rí nù òun ṣe jẹ́ fún wa fún wa ní mùsùlùmí èlò èèwọ̀ ni lọ́dà àkídà alùsùnmẹ́tì wà jẹ̀mọ́ èèwọ̀ náà ní kí èèyàn máa lo àlùjànnú. àwọn tí wọ́n bàtà lè máa lo àlùjànnú òun ni àwọn ẹ̀ka míì nínú àwọn mùsùlùmí. n táwọn alùsùnmẹ́tì àtàwọn pé káwọn máa lo àlùjànnú ni wípé torí yóò ṣe àkóbá fún ìmàgbé ilé ayé yóò ṣe àkóbá fún ìmàgbé ilé ayé ọlọ́run bá sọ ní sọ́ọ̀tù náà fi pé ní. وأنا لمسنا السماء فوجدناها ملأت شهابا رصدا ọlọ́wọ́ bá fún àwọn àlùjọ́nú lágbára ju àwọn èdè ènìyàn lọ so wọ́n lè múfù wọ́n lè kó níbi kan lọ síbi kan láàrin nǹkan tí ó pé làákà ìta lè má ó lè má tó ọlọ́run fún alágbára bẹ́ẹ̀ wọ́n lè àpíà ní Ìlọrin ní ìsìn ọlọ́run tó ní ká tún àpíà láàrin kájájú kápá dé ní Sokoto ó ti jìnnà tóun so ọlọ́run ọba ayàpá eh, nǹkan wípé ní kó tó di wípé ọlọ́run ọba ó rán iṣẹ́ ọlọ́run ọba níṣẹ́ tí wọ́n máa ní àfẹ́ẹ̀sì wọ́n láǹfààní àti mọ́tíní lọ ní sẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kejì àwọn náà sọ wípé bọ̀tí nísìn pẹ̀lú pọ́lọ́run ti rán ànẹ́bì ní sẹ́sàlá àwọn àṣálàm so wọ́n máa ń lẹ̀ wọ́n ní ìtàlẹ́pẹ̀ ní sí ògùn náà bí ògùn sọ so wọn ò ní àfẹ́ẹ̀sì mọ́ bọ́ tó ti bẹ́ẹ̀ náà ó ń ṣe ọlọ́pàá wípé ní ìsẹ̀rẹ̀ kóhùn náà so wọ́n máa ń jí ọ̀rọ̀ gbọ́ wọ́n máa ń jí ọ̀rọ̀ gbọ́ láwọn àlìjànú títí pàwọ́ ti wọ́wọ́ ká so ìtọ́wọ́ wá jí gbọ́hùn àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn táwọn táwọn àkọ́mọ pẹ̀lú àwọn ẹrú ọlọ́run ọkọ̀ táwọn ń pè níbi ẹrú ọlọ́run nígbò mẹ́lẹ̀ mọ́ pẹ̀lú náà táwọn ti sí àáfà àwọn yìí àlìjànú ni wọ́n ń lò àlìjànú ò yóò rẹ́dì àti àti sáàfù wọn ni pé àti sìn wọn ìwọ̀n tó bá wá táwọn ṣe kàbẹ̀là sí tábà sọ̀rọ̀ mi ní ìsìn àbìjọ nínú fẹ́ pé wọ́n ti wọ́n ti jọ ní kọ́ńtáàkì ọ̀sọ́lọ́sọ́ nínú sọ́ọ̀tù bákọ́rà pé ọ̀mọ́ kẹfàrọ̀ Sulaiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra wa ma yu'allimani hatta yaqula إنما نحن فتنة فلا تكفر ọlọ́run ti ṣàlàyé fún wọn ó ti júwe wọn fún wọn ní alukurani gbogbo eyín ò ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ má jẹ́ ọjà àlùjọ̀nù torí pé àwọn ìjọ tọ́lọ́wọ́n bá rán sólè má nà sí wọn náà gbúdú ká ń lò àlùjọ̀nù dáadáa so ọlọ́run sọ pé ní àlùjọ̀nù sọ pé ní sẹ́yìn sólè má ń tẹ́ rí òun tiẹ̀ mọ̀mẹ́ni ni kò ṣe kèfèrí àmọ́ àwọn àlìjànú àwọn làwọn ṣe kèfèrí o torí pé àwọn làwọn máa ń kọ́ àwọn ọmọ èdè ènìyàn ní irọ́ àti sẹ́ṣọ́rò irọ́ ìdán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ àwọn ò ní àwọn ò ní ṣe ìgbé àwọn ò ní ṣiṣẹ́ fún ẹnìkan títí àwọn òkọ̀ọ̀kọ̀ wí fún wọn pé àkọ́kọ́ mọ́jẹ̀mí ní pọ́ọ̀sì kèfèrí kòránì ní sọ́bà ń fọ́nù àwọn àjànú kan tó lè gbà yí pé ní àwọn ó sin ẹnì kọ̀ọ̀kan gbogbo tó wá fẹ́ káwọn òyìnbó ṣe lápẹ́ owó òyìnbó gbé wá lápẹ́ lágbájá lọ fẹ́ kí kókú pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò kú lápẹ́ kìíní kan lọ fẹ́ kó ṣe yóò ṣe àmọ́ o ọkọ̀ọ̀kọ̀ ti kèfèrè that the first condition àkọ́kọ̀ mọ́jẹ̀mú ni tó bá ti wá gbà wọ́n ó gbogbo tó bá ṣe fẹ́ kàn ṣe tó bá ti wá rí bàǹtán ara rẹ̀ pé ní kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ pẹ̀lú ògbọ́lọ́run yóò ṣẹlẹ̀ torí pé lèyàkọ́bíyà lọ́hùn amúrán kíánì makọ́bíyà nítorí wọn bá ti pe kalẹ̀ àwọn àtọ́lọ́ kọ́dàrá ní òní ọ̀rọ̀ kádàrá àákà fúnra wa èyàn ò ní jò èyàn é dìbéètì kádàrá èyàn é jiyàn lórí ẹ̀ ibi tí kòránà àti sọ́nà bá ṣàlàyé fún àìpé níbi ilé ìṣeré ní bá àṣẹgbà nù so ní kúkúrú ni wípé nínú àjọ kàmùnì yìí èyìn èèwọ̀ ni èyìn lu àlùjànnú èyìn sì lè bẹ àwọn tí wọ́n ń lu àlùjànnú wò tó ń sọ́rọ̀ sọ́lọ́rọ̀ sọ́lọ́rọ̀ sọ́lọ́rọ̀ jẹ́ kọjá pé ní man ata arrafan aw kuhanan ẹnikẹ́ni tó bá lè bá àwọn yẹ̀yìnwó àbí àwọn adágbégbá àbí gbogbo oríṣiríṣiríṣi fakọ̀tí kàtàrọ̀ sallallahu alaihi wasallam kò ń ṣe ọlọ́run lọ pé ní èyí ń tọ̀hún ti kẹ̀yìn sọ́lọ́run o tó ti kẹ̀yìn sọ́lọ́run ẹnu kò lọ lásán ó wá ní tó wá wá gbà á gbọ́ ó lọ bẹ̀ ó sì pé àwọn afẹ́ sinmi lọlé ọkọ ni ẹ bá wọn wò ó wò afẹ́ sèrìn ni ẹ bá ní wò ẹ kí wọ́n tún fẹ́ ṣe oríṣiríṣi tápé ní àtàwù pàṣọ dákọ̀wù wá gba tí wí gbọ́ ìpè lẹ́yìn kó ṣe kèrè rí ọlọ́run ò tún wá ní gba ìrun ogójì ọjọ́ lọ́wọ́ ẹ̀ kò sì gbọ́dọ̀ má kì í yóò kí ìrun ogójì ọjọ́ tá bá multiply forty by five tó fà ní two hundred àbí ìpè ìrun odidi ìrun ẹgbẹ̀rún kan náà sorry igba kan igba ọgọ́rùn méjì irun ọgọ́rùn méjì irun ni ò ní gbà ti gbọdọ̀ lẹ́yìn ogójì ọjọ́ sì ní ìṣẹ̀rẹ́ ò ní kó dáa padà kò ní ti kó dáa padà ó ọgọ́rùn méjì irun ẹ̀dá fún ọlọ́mọdé ọlọ́mọdé ààbò bó ti wọlé so àwọn tọ́lọ̀ ránṣẹ́ ń àwọn nǹkan tí wọ́n sì kìlọ̀ fún wa àágbọ́ ìkìlọ̀ ká má bàa dàbí ajá tí ò gbọ́ kìlọ̀ ọlọ́dẹ kí ni ó ṣe yóò sọnù ọlọ́mọdé á sọnù ọlọ́wọ́n lòun rán àwọn òjíṣẹ́ òun níṣẹ́ ká má ba àwa máa wá wí níjọ́ ìgbìyànjú kí á máa pé ní àmọ́ ní àìwí òsí àìgbọ́bùṣe àgbọ́mọ́gbà ló kù kọ́lọ́nkọ́ má ṣe wá bẹ́ẹ̀ tó àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nù àwọn kan ànábì ni wọ́n àwọn kan ànábì àtòjíṣẹ́ òun ni wọ́n so lára ìyàtọ̀ táwọn onímọ̀ máa ń mú wá fún òjíṣẹ́ ọlọ́run àti ànábì ọlọ́run ni wípé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run náà wọ́n ń tẹ́ ó sì fún wọn ní tíra gbogbo aláwọn àmà ń kọ́ àwòrán àtàtì Musa Injila àti Ìsá zabura tó dáwúdà alukurani bonsẹ́nla sallallahu alayhi wa sallam gbogbo àwọn yìí ń ṣe ọlọ́run ọba ní wọn pátápátá sọ àwọn kan yẹ pé ní ọlọ́run ò dá akọ tí àrí tí wọn fún wa ọ̀tútù kan tó wọn ní sọ́tò inna hara lafi sọ́tò musa sọ́tò ibrahima sọ́tò alàlà sábẹ̀ fún rabbika alàlà. إن هذا في صف الأولى صحف إبراهيم وموسى صحف الأولى وما طلع من بيت فوق نونو ونسي إبراهيم نونو ونسي موسى نونو ربنا نيف أتعمالو نونو نيف كوجا أنجا أون سوالان قال أمين ابن عبد الكريم كواطا يقني فجعل آخر المرسلين بشيرا فجعله آخر المرسلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن شاء الله ni àwọn aròyìn ọlọ́run ọba ṣe ní olùgbẹ̀yìn àwọn olùjíṣẹ́ ọlọ́run ọba kí ló wá ṣe bashiran wọn bá fún wa ní òṣìṣẹ́ ọlọ́run ọba fún wa ní àwọn ìró òdùnnú sallallahu alaihi wasallam ní ìtó pọ̀ láyé àti lálẹ́ kìyàmà nadhiran kó mọ̀ wá kí lọ aburú fún wa ìta àgbọ̀dọ̀ dé díẹ̀ wada'iyan ila Allah lára ojúṣe ànábì sallallahu alaihi wasallam ní pé kó máa pèpè lọ sí ọ̀nà ọlọ́run ọba pẹ̀lú ìzínì rẹ̀ nítorí bẹ́ẹ̀ bá pèpè pẹ̀lú ìtọ́jú ọ̀nà ọlọ́run ọba ìyẹn máa ń fọ́lò ìyẹn máa ń tẹ̀lé ntọ́lọ́run ọba wí àti ibi tí òjíṣẹ́ ọlọ́run ọba wí òun náà ni sirajan munira àtùpàlà ní sọ̀rọ̀ sọ́lá ìmọ̀lẹ́sìn mi ẹ̀pẹ́ bíyàn bá ń tẹ̀lé pẹ̀lú ògùn ọlọ́run bá kò ní sọnù òun náà àfáàtí máa ń yìn wípé sallallahu alaihi wa sallam wípé watawakkalna ala mahajjatin bayda layluha kanahariha la yazighu anha illa halik ó ń ṣe ọlọ́run sallallahu gbà tí ó ṣe ìpèkọ́lù yìí ni pé tó ṣe ìsípò padà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó fi wálẹ̀ lórí màhájà tí ń bẹ̀ bọ̀ ojú ọ̀nà tó funfun gbòòrò ó kéré àníyàn kò sí ìrújú ń bẹ̀ ó sì fi wálẹ̀ lónìí láyà ìríbò àníhà ilà ẹnìkan kan ò ní kú lójú ọ̀nà àti ẹni tó bá ti mú ìparun fún ara ẹ̀ lókù kò sí nǹkan kan kọ́ sọ pé ni má faraqna minal Qur'an má faraqna minal kitabi ní ṣe kò sí nǹkan kan tá àlùkò ránù ṣàlàyé ó ń ṣe ọlọ́run bá tó ń wá ṣàlàyé débi pé ní ọlọ́run ọba gangan fúnra rẹ̀ ó wá sọ pé ah yes ó ṣàlàyé àwọn tọ́lọ́ ń sì ràn àwọn tí ń bẹ láyé ńjọ́ náà lọ́hùn tí wọ́n jẹ́ ọmọ kí wọ́n àgbà táǹpẹ̀ ní sàábé àwọn náà jẹ́rìí sí i ọlọ́run sọ nínú suratul Maida al-yawma akmaltu lakum dinakum wa atmamtu lakum ni'mati wa raditu lakum al-islam dina ibi stamp ni tí wọ́n ń jà ló ń tẹ̀ tí lónìí o ìrànà sọ̀rọ̀ sọ́lá mo ti pé ẹ̀sìn ìsìláàmù yìí tó gbé wa mo ti pé mo ti pé wa atumtu aleikum ni'mati wa atumtu aleikum ni'mati ni'ma èmi ọlọ́run ìdẹ̀ra èmi ọlọ́run tí mo fẹ́ kẹ́ ẹ rí látara ìsìlámù ó ti pé yìí tẹ́ ẹ ṣe oúnjẹ ọlọ́run ti ṣàlàyé ẹ yìí tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe oúnjẹ ọlọ́run ti ṣàlàyé ẹ. wa raditu lakum ìsìlámù dina ṣe rí ìsìlámù tá a mẹ́fẹ̀ẹ́ ọ̀sán làwọn ṣe tó ṣàlàyé rẹ̀ fáwọn yẹn ní before one thousand four hundred thirty three years. wọ́n á ní pé ìtòyìn ọdún sí mi irú ìsìláàmù ó ní ìmáàmù títí wa Imam Malik rahimahullah rahmatan wasi'a nínú fíkìwù rẹ̀ nínú ìlhàmù ọlọ́run tọ́lọ́run bá fún tó gbé jáde Imam Malik ní pé rahimahullah rahmatan wasi'a ma lam yakum yawma idhin dinan falam yakuna al-yawma dinan láyé rẹ̀ òun náà pé Imam Malik òun là gbà fà ní Mẹ̀dínà jọ́nà lọ́hùn wọn làwọn afá àmọ́ sọ wípé ní láfàtíwá wà Malikun fil Madina tí Imam Malik bá ti bẹ ní Madina o ẹnìkan kan ò ní sọ̀rọ̀ mọ́. Madina táwa ń sọ yìí tábàlá sọ pé ní èèyàn ń dà pé èèyàn ò mọ kéwú ní Madina àríkànú tàbí pé ní kódà àwọn tí wọ́n máa ta bíi shopkeeper àwọn tá ń dó ní ṣọ́ọ̀pù. at least ká lè wọn ní ṣọ́ọ̀bù wọ́n bí wọ́n léèrè wípé lọ ti ha àwọn àrí nígbà pé ní ó ti ha ẹgbẹ̀rún àti márùn àtọgọ́rùn márùn sọ́rí ẹgbẹ̀rún àtọgọ́rùn márùn ẹgbẹ̀rún méjì àìwọ́tọ́ ẹgbẹ̀rún kan àtọgọ́rùn márùn kéfìsì àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí nǹkan bá dàrú àwọn lè tajà mọ kí ni haramu halali láyé Imam Malik nà arákùnrin láyé tàwa yìí níyàn bá àwọn àmì òmà tí ì ha ẹlòmí òmà tí ì ha àdọ́ta masala ìjọba gbé jòkó jòkó bẹ́ẹ̀ fíà bẹ̀rẹ̀ máa ka ní ìsìn lórí masala kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà sí ìdídàtọ̀ ẹlòmí kọ́lá ẹlòmí wà hámẹ́wàá ó ti sọ ẹ̀dá fáà láyé Imam Malik kó tó lè kéde pé ó fẹ́ máa ṣe fátíwá wọn ní kó máa wá sọ̀rọ̀ ẹ̀sìn o yóò máa tajà bí káwọn náà máa fẹ́ gbà yẹn ṣọ́ọ̀bù nísìn ìkí tó bọ̀ sí ṣọ́ọ̀bù how many cases how many legal cases lọ produce ìdókòlẹ̀ ẹni tó wá débà ní tí èyí sàfà báwo ni ti à ń tó jẹ́ àfà òṣèré tí wọ́n èyí ṣe fáwọn akẹ́kẹ́sì wọ́n nìkan hamiltonu ni martinu tíra tíra ìgbà tá a ti kà ní òní pé nàbí fẹ́rẹ́ kẹ̀rọ wọn ni pé tíra tá n kà yìí òun ṣe káwọn ọmọ kéékèèké ó lè bá máa ha sórí lẹ́yìn bá ti hálùkọ́ rán nìkan wọ́n wà ha sunan bukhari muslim abu dawuda nasai tirimizi ibn maja muwapa imam malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. imam malik wá ní pé rahimahu lama tàwọn àṣà pé láyé tàwọn tí ò bá ti sínú ẹ̀sìn tí ò bá ti sínú ẹ̀sìn lánàá kò lè sínú ẹ̀sìn láyé ti òun. ní àwọn afẹ́ gbọ́rọ̀ náà máa lè fi yí wíyé dáwì ni pé ní wà máa ká nà yẹ́ ọmọ ìdí dínà gbogbo ní táwọn bá ti gbà pé ẹ̀sìn ni lánàá ẹnì kankan ò lè yọpọ̀ lónìí. eléyìí ni òfin àti ìlànà táwọn ayé ń fi gbélé ayé fúlàǹfin ní kò rọrùn lọ́dọ̀ títí wọn gbogbo ẹni tí tó bá lu àlìjẹ̀nu lọ́dọ̀ máa mú àlìjẹ̀ ní káwọn pa ni pípa ni hadu sehef aw sahir bọ́rọ̀ bá tóbi sẹ́yf fún wọn sọ ìdásí ìgbà bá ta owó bẹ́ẹ̀ tí kò wá tó bẹ́ẹ̀ lóòótọ́ torí pé tẹ́ ẹ bá àláwọ̀ onídàkànlá nílùú yóò dá ogun lóúnjẹ ìbútá rí lónìí ara àtìbàtàn àtìbàtàn sẹ́hìrù ni o. alhamdulilayi gbogbo gbogbo mùmí n pe ni alusunna gbogbo ayé pátápátá alùsùnà nílùú lẹ́ka ẹgbọ́dọ̀ ti kárí orí èèyàn mọ́ lọ́wọ́ lálùsùnà kò rí èèyàn sí ìsọ̀yí nísìnyí lẹ́yìn pé gbogbo aláàlá ti mọ̀ yíò ìwé dógún yárò ìbẹ́pẹ àti kìtìní gbogbo aléyìn gbogbo àwọn tó bá ti rí pé ní ilé kàmẹ́tà ń pè ní gàárì síra àbí àṣírí kò sáwọn ìbọn náà lọ pé má gbọ́ eh, májàgbọ́ kan sí kíní kò sáńtì láàrin àwọn ah, ọ̀tẹ̀yìn bàbá irọ́ ní mú pẹ̀kọ̀rọ̀ ìdájí sàn láàrin irọ́ ní múnú pẹ̀kọ̀rọ̀ àti ọba tí ìgbà tó ń pè ń sìnkú lókè ní ẹ̀wọ̀n làbúrò máa sá. so gbogbo àwọn tí a ti sọ fún jọ̀hún pé pàlẹ́ afẹ́kúrò àjànínú bẹ́ẹ̀ wọ́n sọ pé ní ìnàmá náà fìtìnà fìtìnà ni wá làwọn àwọn àlùjànnú pé fìtìnà ni àwọn gbogbo bí táwọn bá ti ń ọpọrẹ́ẹ̀tì táwọn bá ti ṣiṣẹ́ fìtínà máa tẹ̀lé ń bẹ̀ táwọn fìtínà tẹ̀lé ní sàbí òṣẹlẹ̀ yóò máa tẹ̀lé so gbogbo wàmán àrọ́bọ̀ à ń zikiri fa inna lahu ma'ishatan dọ́nkà láyé wa nahshuruhu yawm al-qiyamati a'ma Allahu akbar wọ́n á ní kó gbogbo ẹni tó bá ilé kẹyìn sọ́lọ́n tó bá kẹyìn sọ́lọ́n wàmán àrọ́bọ̀ ibi kìnnìún wàmán àrọ́bọ̀ ó sẹ́rí padà ó kẹyìn sọ́lọ́n ààbọ̀ ìṣẹ́jú ló fi kẹ̀yìn sọ́lọ̀ ni ìṣẹ́jú kan ni wákàtí kan ni ọjọ́ kan ni àìmọye ọjọ́ ni fa inna lahu ma'ishatan ìsẹ̀mí dàgbàdàgbà ìsẹ̀mí rédèrèdè ni ó máa ṣe àfáàtúnà ti pé ní ìyàrá lọ́dọ̀ tọ́lọ́ba fi ń tó fi mẹ́ṣọ̀ ìsẹ̀mí ọ̀tọ̀ ni o ń tí àwọ̀ máa fi mẹ́ṣọ̀ ìsẹ̀mí ọ̀tọ̀ ni torí pé pápájọ́ láfíríkà látàrí àdórókòdò díẹ̀ tábàlọ́pọ̀ ọlọ́ngbà fún èèyàn sábà lórí ni pé ní onílé ó lọ́kọ̀ ó sì ń wọ aṣọ tó dáa lọ́dọ̀ ti ti wá ìgbà fún mi ó ń ṣe ọlọ́mọ ní pé ìsọ̀lá àtàlẹ̀ yìí ń kọ́ ni pé ọlọ́mọ bà fún yẹn àlàáfíà lè takò wá. so wàmọ́n àárọ̀bọ̀ à ń bìkìrì ẹnikẹ́ni tó bá kọ́kọ́ kẹ́yìn tọ́lọ́ ọba náà fa iná láwùmọ̀ ma'in shatan ọlọ́run ni pé ìsẹ̀mí jágbajàgba ìsẹ̀mí rédèrèdè ni ó ṣe láyé ní ìyàwó fanahṣuru yawm al-qiyamati a'ma àwọn ni pé àwọn àgbẹ̀ ìdìde ló ti àní yọmọ ẹ̀kẹ́ àmà yóò fọ́jú tó wàá lọ pé èèyàn fọ́jú ní àlùkòrá ni kò sún ẹ̀ pé ní físíkà ṣáìtì ẹ̀ fọ́kọ́ o yóò máa rí náà yóò máa rí náà nǹkan sọ pé ní inna aláta mọ́làbùsọ̀rọ̀ àlákì ń tààmù ìpolówó lẹ́sí ìṣòdò ojú ìkímọ̀ nǹkan tó bá lè yàn fọ́jú ó fọ́nu ó fọ́ra ojú kọ̀ ọkàn rẹ̀ ló bàjẹ́ ìtọ́kàn yorùbá wa bàjẹ́ ìwòlàbọ̀rọ̀ máa máa wá eré èèyàn kí ló tí ò géèrè títí ẹ̀ ara rẹ̀ kò fi ṣe òṣè ìṣòwò náà lọ́mọ kí ló tí ò gbọ́mọ títí ẹ̀ òun náà ò dá o ọ̀ká wa lọ wípé ní kò máa hùn máa tẹ́ńṣe náà máa tẹ́ńṣe náà wọ́n máa tẹ́ńṣe tó gbogbo ẹ̀ náà ṣẹ̀rí àti hu nípìnlẹ̀ ó ti hu gbòǹgbò rẹ̀ ṣẹ̀rí àmà provide ògùn máa ń sóògùn nǹkan láti pìlẹ̀ ní ṣẹ̀rí èyí gbé igi lókè pé tá a bá débi lókè ìjà arúgbó padà òṣèré àná ẹ ti ẹ̀mọ́ ẹ̀yìn àtàlùjẹ̀nu ẹ̀mọ́ jọ sí rárá rárá rárá ìtúbàjẹ́ mọ̀mí nínú wọn wọn mọ̀ bá ń kírun ẹ̀ lè rí wọn dé àjọ máa kírun àmọ́ ká wá mú wọn ní ọ̀rẹ́ àánà òkàna rìjálù mìíràn lè ń sì yàrá lónà bí rìjálù mìíràn lè jẹ́ ní pàzáàdù hóm rọ́hàkọ̀ ọlọ́wọ́ kan wọ́n á fún wa lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ má dọ́dọ̀ wọn kẹ́yìn ẹ má tọ̀ wọn ẹ má dọ́dọ̀ wọn rárá rárá ẹ má wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn la yóò fi tò tí o tẹ́ bá ti ṣe chicken náà ní kálukú bẹ lọ́hùn ẹ tẹ́wọ́ sọ́lọ́hùn alihamudulilayi ara àwọn bàbá àwọn àgbàlagbà tí wọ́n tẹ́wọ́ sọ́lọ́hùn bàbá wọn sára kí wọn tán lọ́pọ̀lọpọ̀ àná ó kàn yín fóun kí mọ́sálásí lọ́wọ́ sàlẹ̀kùn nígbà tó wà ọkàn ó bẹ̀lẹ̀ kò ní sí wípé òní à àrísàlàtù ànàzàràtù ànàbùwà rìsàlà iṣẹ́ àtàntọ́lọ́wọ́ fi rán ó níye ànàzàrọ̀ ìkìlọ̀ àtàntọ́lọ́wọ́ fi rán àmà wọn nùbúwà ìjà nàbí àtàntọ́lọ́wọ́ fi rán àmà wọn kí sì ni wọ́n àtẹláyé àwọn àtẹláyé láti sọ. sọ́tọ́ bá ní pé ahlu sunnah wal jamaa báńkì bẹ́ẹ̀ ni pé kí ni ọlọ́wọ́ bá wí ní ànábì sallallahu alaihi wasallam òun láyé ni ó fi tùbà kí la máa wí kí la máa sọ àtìsọ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó àbẹ̀lọ́n kọ́lọ́n kí kó gbà ní ẹ̀sìn fún wa fi àwí kọ́lọ́n kí kó gbà àwa tá kọ́lọ́n kó má jẹ́ kó jẹ́ ìbálẹ́jọ́ ìlú fún wa àwa tí